kò dàbí ìfẹ́ ìgbà fún àti ìfẹ́ ló lè bí rọrùn olórí kó gbà fọ́mọ lẹ́yìn fọ́mọ lẹ́yìn náà kó gbà fún olórí ìgbà fún lásán kò dàbí ìfẹ́ ìgbà fún àti ìfẹ́ ló lè bí rọrùn bàbá Òṣùpá àìsàn ayídì ọmọ agbórede ayé rí ẹ tán ayé ti mọ̀ ẹ́ o ọlọ́run là ẹ́ lọ́wọ́ ayé ayé rí ẹ̀ tán ayé mọ̀ ẹ́ ọlọ́run la ẹ́ lọ́wọ́ ayé ayé ò jẹ́ ń gbádùn lẹ́ẹ̀kan ọ̀sẹ̀jọ ayé ti gbàgbé ẹ lọ ṣùgbọ́n ọlọ́run ọba lọ́ba tó láyé tó rínú rẹ tó sì tún rọ́kàn ẹ ọlọ́run ló pàṣẹ káyé máa fẹ́ o níṣẹ́ ni kò là ẹ́ lọ́wọ́ ayé àláyé ò jẹ́ ń gbádùn lẹ́ẹ̀kan ọ̀sẹ̀jọ ayé ti gbàgbé ẹ lọ́ba ọlọ́run ọba lọ́ba tó láyé tó nínú ẹ tó sì tún rọ́kàn ẹ ìgbéraga ò mà sí lọ́rọ̀ ẹ ọlọ́run ló pàṣẹ káyé máa fẹ́ o níṣẹ́ ni kò gbà ẹ lọ́wọ́ ẹ. bàbá ayé ti sọ páwọn àkànní ní ìjọsí làwọn náà bá ń sọ páwọn ni lọ́ọ́ máa ráyé bá ìlú padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà parẹ́ máyé lára láráyé bá ń pẹ̀lú mi lọ ọlọ́run là ẹ lọ́wọ́ ayé ọba kórèdé ọlọ́run dá mi gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ta ọ̀tá fojú fẹ́ni mọ fẹ́ni máa rà sọ ọ̀bá bá mi wọ́n la wàhálà tí ìyá wa ń o. ọ̀rẹ́ mi ni kẹ́gbẹ́ mi ṣe bàbá. <laughs> wọ́n la wàhálà tí ìyá wa ṣe tó kú ìyá rere tó bá máa pọ̀ mọ́ ọlọ́run bá bá mi forí jí lọ́la mọ́ oníṣẹ́ ńlá. àìsàn ìní ìkọlọ́ba mi gbàdúrà ẹ lọ́wọ́ amúni tí ẹ̀dá ò mọ̀ tó mọ́ ni ó ti rí náà ó ti ń rí lòpò wá ní mọ́. وبلعوا ما فيه ولا بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متخشيا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق لبار مصور لولا أسماءه الحسنى